الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قلت مولاه وبالا نجلا أنت رأيكياتي كفما سواجه كل فوا كل شكاوها annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ́hábà rẹ̀ àmìdẹ́lọ́wọ́ ọba kó sanú àwa náà kó táwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin bọ́mọdé àti gbígbà ọlọ́mọsá sànú ẹ̀yí wa kó bá yàtọ̀ kíyàmà tí a fi ṣèdárí oní ìwúrọ̀ ọjọ́ òní kò ni sahihu buhari ti imáàmù wa ìmáàmù Bukhari ọlọ́nkọba sàn fálẹ́sìnàrí nípa àwọn ẹgbẹ́ ibi tó ti láti kó ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sílà ń lọ láti kó àǹkà ẹ̀sìn wa ìta ń kà lọ́wọ́ náà ní kìtàbù sọ́ọ̀m báàgìmẹ̀ fún ọmọdán ti wọlé tẹ́ báyìí ọlọ́run tó bọ́ wa láyà tí láyè tó bá ọlọ́run bá kó sànù wa kájà ó dáwà náà tó sórí nínú oṣù náà ìyí kó kala báyìí inshallah subhanahu wa ta'ala lónìí ní 19th ṣàbáyìí inshallah وجب ولا تدوري تو من ذلك كريم كما لا قران كريم دين ما لازم كتاب الصوم àlàyé nípa ààwẹ̀ gbígbà ọ̀rọ̀ nípa àlàyé nípa ààwẹ̀ gbígbà báàbù tẹ́lẹ̀ karùn lẹ́kànù báàbù yìí ẹ̀kọ́ ẹlẹ́ هل يقال رمضان أو شهر رمضان من رأى كلها واسعا باب طلع فايكي سي أما ستكسو رمضان ني دي رمضان لغاوي دي دي تاكسي سيدا دي سي رمضان كما تقول أما تقول رمضان تقول رمضان رمضان àníbìsí ìrọ̀rìn àníbìsí ìlàmì ìṣe ọlọ́ọ̀bà àníbìsí pé ní ọdún Ramadan ọlọ́run ọba òtítọ́ ní Ramadan nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ ń pa tawhid al-asma wa sifat òun náà ni pé àgbọ̀rọ̀ pé ọlọ́run ọba ló kọ́ sí ìdókòlá rẹ̀ àbí kàbá gbọ́ lórí títúrí ahá níbi Muhammad sallallahu alaihi wa sallam láti gbọ́ ní ọlọ́run ọba àgbọ̀rọ̀ fún ní ń gbà tí ọlọ́run bò pẹ̀lẹ̀ Ramadan kálùkù pẹ̀lẹ̀ Ramadan àgbọ̀rọ̀ pé ní Ramadan ó dè bàbá ń pàṣẹ báàbù alùyùkálù ṣọrọ Ramadan àwùṣọrọ Ramadan báàbù àti ìṣàlẹ̀ máa fi pé à oṣù Ramadan àbí Ramadan bá a kò lùkùmá wà sí àná ìgbà ní Ramadan gbígbé ni قال النبي صلى الله عليه وسلم صلى من صام رمضان أنا كنيس أنا بكل شهر من من صام رمضان إلا رمضان قال لا تقدموا رمضان أنا داوي ونو رمضان يعني ما داوي ونو رمضان أنا وصلوني وأداوي لأي أنا وصلوني على الكنيس أنا داوي لوني على أنا داوي ونو رمضان nígbà tí ìgbà rí pé oṣù yẹn pé Ramadan àwọn tó kí wọ́n pé oṣù Ramadan àwọn ìdíjìdánù سيدنا قتيبة سيدنا إسماعيل عن جافر عن أبي سعيد هو نمبر لك هو 1898 يقولون نمبر عن بيه ودي ما تقول ولا بتقول damba hadith da ke riyadu 1898 dan kawai حدثنا قتيبة حدثنا إسماعيل عن جعفر بن سيمبل يعني كما بيم خدوا أرانت الله في قواسم إسلام إسناد في جنب كما كان في سيبوا بعد اسمه أليس وني طلبوا وني alálẹ́ o bẹ́ẹ̀ ni àyè kọ̀ sí abc wọ́n á kọ́ ara buhari àbí gírígà gírígà ara ọ̀ wọ́n bí wa náà حدثنا قتيبة حدثنا إسماعيل ابن جعفر عن أبي سهيل عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال سيدنا أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال بسبب إذا جاء رمضان فتحت أبواب الجنة النبي إذا جاء رمضان محمد قريباي موسى ولقى الجنة نحن جاء أبواب الجنة نوبا على القرآن الكريم وأن جاب الإسلام من جناي حدثني يحيى ابن بكير قال حدثني الليث عن عقيل بن شهاب رضي الله رحمه الله قال أخبرني ابن أبي أنس مولى النبي صلى الله عليه وسلم الأتميين أن أباء حدثه أنه سمع أباء هريرة رضي الله عنه يقول قوتي سيدنا أبي هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم جبة إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وصلت للشياطين قال سيدنا أبي هريرة كنا أن يجنب إذا دخل شهر رمضان تعكسني شهر رمضان ديوا إذا دخل شهر رمضان يجنب ولي ولي فتحت أبواب السماء موسى والكوسما موسى القوى وغلقت أبواب جهنم موسى والكونا وسجد ساكن الشياطين gbogbo àwọn èso àwọn èso mọ́sùlùmí rẹ̀ wọ́n tí ní wọn fún ma bàwẹ̀ àwọn mùsùlùmí jẹ́ lọ́wọ́ bá sọ́kàn tààlà àdúgbòbẹ̀rẹ̀ lọ́pọ̀ 1,900 tààlà imam Buhari rahimahullah حدثنا يحيى بن بكير قال حدثني ليس عن أكيل عن ابن شهاب عن ابن شهاب قال أخبرني سالم أنا ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمد عبد الله بن عمر رضي الله عنه عنهما قل ما قال إذا رأيتموه فصوموا

يا قالي وديوا والله تعالى عالم وقال غيره عن الليث حدثني أقيل ويونس لهلال رمضان إنه يقبوا مي جلد بقول سيدنا أقوى الليث حدثني أقيل ويونس بتباري أجلسو هلال أجلسو رمضان خذ بيوا رمضان خذ بيوا قال إمام البخاري 1001 باب من صام رمضان إيمانا واحتسابا أن تبقى رمضان كل جهود دو أتنيرة نوعسا قلوبا والنية تنية دو وقال وكمن وقالت عائشة رضي الله عنها وما واسطة عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم ọmọdé sọ pé kí ni ìbò àfúnà ara ní ìyá ti lọ gbé àwọn ìdí lórí àníyàn kúròkò ní ìdíkà ní àwọn ọmọ ajá gbogbo abẹ́ sí kíkọ́ kúrò àníyàn tó dáa kò sí kọ́lọ́ ọmọ gbogbo àti يحيى عن ابي سلمة عن ابي هريره رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال وصلنا أبي هريرة رضي الله عنه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر ما تقدم من ذنبه لما الدكتور أبي وقال pẹ̀lú ìgbàgbọ́dúdúró àti nírètí nínú ẹ̀sìn ọlọ́ọba gbogbo ẹ̀ tó ti síwájú ọlọ́ọ̀fẹ́ ẹ̀sìn ọlọ́mọdé fún ìṣẹ́wájú من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ذلك بعد رمضان قالوا ادخلوا كنيرة الناس الله أبا الله أبا سبحانه وتعالى انتبه وانسرجين الله أبا عمد سنة وقنا ومدى فرع وانسرجين الله أبا القرآن الكريم fẹ́ àkíwọ̀n tó lábí jọbi ọrùn máa dáhùn ìgbà dáhùn tó ìmúṣù ẹ̀kọ́ ọkùnrin nílá mọ́sù gan lórí ìrùn wọ́n ti ní kó tán fóònù àwọn mọ́sù tó bàbá yìí tó máa fara ròyìn ó di àwọn sọ́kẹ́ mi sẹ́lẹ̀ kí ló sọ̀rọ̀ lára ẹ̀ mọ́sù bàdé ó dẹ̀ tẹ omi yẹn sí ìgbà omi ó dẹ̀ tẹ̀ sí mọ́sù tó lá omi ìbílẹ̀ múná ìpínlẹ̀ pẹ̀lú ṣe àrá lọ gúúsù ti kẹ́kọ̀ọ́ náà kò sẹ́kọ̀ọ́ ń bẹ̀ gúúsù ti ṣẹ̀gbìn lẹ́yìn náà anábì sọ́gbà gúúsù bá láàbì ọkọ̀ bìkì ti ṣẹjá anábì ní àwọn tó fara rò ní àwọn mùsù wọ́n di ọmọ ẹgbẹ́ mùsù lẹ́yìn òkú tí láti gbà lórí Yorùbá ẹ́ dani sẹ́wàá yìí wọ́lá yìí àti orí mú ṣùgbọ́nà ẹgbẹ́ ọdún kọ́kọ́ mi lọ láàpọ̀ kọ́kọ́ lọ méjì tí ó ti bẹ̀rẹ̀ nù kábà rẹ̀ wọ́n lọ ìmọ̀ kúrúsù ìlú nù kábà nù kábà kéde kí nù bá ìlú nù lẹ́yìn àti mú ṣùgbọ́n rẹ̀ ó di abúlé rí nìyẹn ó wá wá wá wá wá wá wá wá mẹ́jọ ìyàwó ní ti dé ìgbìmọ̀ fún mi ẹni tó bíyà tó wọn fi àjẹ obìnrin kan ó mú sùmọ́lé kò fún lójú kò fún ní omi mu títí lè fi kú ọlọ́run sì fi àjẹ lórí ẹ̀ bá bọ́ ní sùúrù ìwọ́n tó zọ inú ṣé jùlẹ̀ ìwọ́n tó ti láàárọ̀ ọ̀gbìn ètò mùsùlùmí wa wọ́n máa tẹ̀lé ṣe sùúrù àà wọ́n lọ báwo ló ṣe. sílẹ̀ ní ọjọ́ ìgbẹ́ fíjọ àti jẹrí nù kí kẹ́ńtà ẹ̀ ló ti ń gbẹ́gbẹ́ ní màá náà tó wọ́n máa máa lọ fún mílíọ̀nù ìlú àwọn àgbà ìfọwọ́ àti kò gbóyè lójú ọ̀dà kẹwàá ọjọ́ bí náà ó ti jẹ́ ọ̀nà ọlọ́wọ́ fún àná wa. قال إمام بخاري رحمه الله إمام وإمام باب عدو ما يكون النبي صلى الله عليه وسلم يكون في الحجاب الباب ما في pé ما ìmọ̀ كما ojú tí máa nára jù رمضان gbogbo حدثنا موسى ابن إسماعيل حدثنا إبراهيم ابن سعد أخبرنا ابن شهاب عن عبد الله ابن عبد الله ابن أقصى أن ابن عباس رضي الله عنهما قال قال في عبد الله بن عباس بايكين كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير يعني أنا مش لو يواجه في الدنيا كل أنت يواجه في السلام نبوري ما سوري كان أجود ما يكون في رمضان tó bá dúwá ní ramadan ni máa tó ayàwó yẹn gan ní ramadan hina yalqahu jibril jibril bá bá nabi sallallahu alaihi wa sallam ala jibril yalqahu kullu laylatin fi ramadan jibril ma bá nabi sallallahu alaihi wa ramadan hatta yansalakh kutub al-quran that's يرد عليه النبي صلى الله عليه وسلم القرآن بدما القرآن جاف مناني جاف مناني إليه هو القرآن جاتي فاتحة بقرة آل مران نساء مائدة من توفيان gbẹ́ni gbọ́n ọlọ́ọ̀gbọ́n ló tún sáà rẹ̀ bẹ́ẹ̀ ní sọ́dọ̀ tó bí ìdíkù ní الله ìdẹ̀wò gbọ́lọ́n tó kà kọ̀ọ̀án ṣùgbọ́n gbogbo àwọn súpà yẹn wíwà yẹn wọ́n ní àlàákà pẹ̀lú ara wọn wọ́n ní kí wọ́n kí pẹ̀lú ara wọn kò sí ẹgbẹ́ wọ̀bì kan tí wọ́n tó wáyé kan tí ọ̀gbà mu ọ̀rọ̀ mi yẹn kò wọlé tó sọ́tòrò fàtíà ní ti aláàkọ́ à ń sọ̀rọ̀ mi pé ìdínà sirọ́ọ̀tù mùsùlùmí àbí ẹ̀kọ́ ni sirọ́ọ̀tù lọ́dún yìí غير المغضوب عليهم ولا الضالين آمين àwọn àgbẹ̀ sùkú tó tẹ̀lé ilé sùúrà tó tẹ̀lé wọ́n ni alif lamim dáàlìkà kìtàbù láàrin mọ́sí sí yìí hudan hidaya ti jẹrẹ ìfọwọ́n dáàlìkà kìtàbù hudan hidaya ìdínà hidaya ti jẹrẹ hidaya ti jẹrẹ ìfọwọ́n nù kùránì dáàlìkà kìtàbù kí wọ́n tó wà lọ́wọ́ yẹn náà ni wọ́n tó wà dáyà lọ́bù míì jẹ́ ti kọ́ nínú kùránì náà ni ó di ìwà ọmọdé àfúrẹ́ ìwọ̀ ọlọ́run wọn ni wọ́n láàtọ̀ sí àmà ní bá ṣe olómọlù kùránì gbogbo aláta ìfipá lọ pé ẹ̀lẹ́ aláta tó wà ní sùúrù olùsúra kan wọ́n mọ̀ sàlàyé fún yín wọ́n sàlàyé fún yín cohesion ọ̀rọ̀ lẹ́bí ìbò wà rí ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run islam ti yáyí pọ̀jù gbogbo nkẹsẹ̀fẹ́ mú wá láyé ìbámu islam bí kí ní mú àwọ̀lá ní bá mọ́ mú kò ní jẹ́ bá mú <coughs> ọjọ́ wa láti kọ́ ìsináàdì kí kí máa wádìí ìtàn ọjọ́ títà wà á nígbà wọn ní ẹkùnrìsì ó pààyàn 6,000 pẹ̀lú egun kalọ́wọ̀ rẹ̀ kíkẹ́ ìlà lè wọ́ ọ̀rẹ́ yìí náà bá bẹ̀rẹ̀ bá ìsináàdì káàkiri àwọn bí i tuntun ìgbà ìgbàmí díẹ̀ náà wọ́n àgbèrè sí àwọn ìlọ náà mú gbọ́rọ̀ bá aláyé mìírí islam kùrán fa'ida lafiya wa jubair kuli solomon kana adwado wa ibn khalid abin ma sori ka mìírí mursala ju a ti mu fi tẹ̀lé ra wọn lọ fó fó a ti kẹlẹ wà ní mìíràn lóko yìí náà haba ní báwọn yẹn rí wọ́n ń tẹ̀sí bẹ́ẹ̀ sí gan-an gíga yìí ṣé ìyá ẹ́ ìrọ̀lá rẹ̀ ẹ̀ àwọn èèyàn rẹ̀ lẹ́nu yẹn wọ́n bí láwọn èèyàn ìdílé àwọn tẹ̀sí káà ń kó ni wọ́n lọ yọ wa wọ́n fẹ́ bá ìṣe rẹ̀ wọ́n lọ yọ wa jọ́rọ̀ sọ pé wọ́n ní tẹ̀sí bí wọ́n máa ti lọ sí sojú dùn ìdílé ìdílé ìdílé lọ́dọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ kọ́mà ni ọ̀rẹ́ ti dáwò oníròyìn dàrú ni dàrú kòtò ní dàrú onye wa gbẹ́ láti sojúdè ìwọ ilẹ̀ àkúrẹ́ alẹ́ musulmi rẹ̀ kẹ̀kẹ́ án láyẹ̀ zùgbò lápàlọ̀ sí sojúdè ni nínú gbọ́ ọlọ́bẹ̀ dìde kú sí jù gan ọ̀rẹ́ ìdílé náà ọmọ mọ́sí bìtẹ́ àdìdìdì oyin tó dàrú náà ní kò sí ní dàrú ìgbàlọ́rọ̀ ẹ̀ ìgbàlọ́rọ̀ pé káàlì lè tó rà fún ọlọ́run ti gbé ọ̀nà kọ́bì bàbá jùbàtà alájàrí ìdìbàtà ìdìbàtà ìdìbàtà ìfọ́mọ rẹ̀ tẹ̀ jẹ́bi inú àlùsùn ní títẹ̀ kùdùkùdù kùdù kùdù lọ́rọ̀ jù kàkàmá ní gidi náà ni agbára gidu màkìrì kan agbára gidu màkìrì síbẹ̀ náà ni bàbá yẹn jẹ́ bàbá yẹn bàbá yẹn bàbá wọn alájà gbẹ̀gẹ́rì bàbá wọn nínú àwọn tìjàní àzáwí àwọn níjọ́ àwọn tí ìjú mọ̀ ẹni tó ọmọ ọmọ ọjọ́ níbi ìjọba pọ̀pọ̀lù nìkan wọ́n máa rẹ̀ bí i ọmọ bàbá àbẹ̀bí alùsùnà ọ̀ bí nǹkan ti tó ẹ̀ ó di é ìjẹ́ ọjọ́ àbẹ̀gẹ́rì òun dúró léjì ẹ̀ gbọ́ bàbá wa ń kọ́ ndé mọ̀ àwọn kan á rò ń fọ́ òun bí i àláyé pé bí jabulí ọ̀rọ̀ ọkọ̀rọ̀ yìí jackman àti oyàrí ọba àwọn àti ìdámidọ́m ọlọ́run ọ̀gá gímọ̀ pẹ̀lú ọ̀rẹ́ òun ní ọmọ àlè ìjàmbá olójẹ́ ká mọ̀ pé àlébà sílẹ̀ ìṣẹ́ òmọ́sùn ni ìṣùmọ́ ló ọlọ́run kúrò àná wà láàyè ilẹ̀ àti ìṣùmọ́ àlè قال إمام البخاري رحمه الله باب من لم يدع قول الزور ولا عمل به في الصوم باب إنسان فاكبي إنسان رمضان جنباوي أما كنت ربك لنا أتكي برك لنا ولا مبوبك تاويري حدثنا آدم ابن أبي إياس حدثنا ابن أبي زئب حدثنا سعيد المقبري عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال الله سيدنا عبد الله سباكري قال رسول الله صلى الله عليه وسلم يشبه سباكري من لم يدع قول الظهر عند أفيري كيف يربع أرأي أبوسي كيو ولا عمل به أفيري الشيء به iṣẹ́ ẹ̀rọ ní ṣe ìṣẹ́ ń ṣe lẹ́fẹ́ láyé hajjá yẹ́dá tó àmà owó ṣaráàbà ọlọ́wọ̀n bukata oúnjẹ tó sílẹ̀ ọlọ́wọ̀n bukata oúnjẹ tó sílẹ̀ ẹ a máa jẹun rẹ̀ lọ kọ́mọ mú mi rọ bí gbogbo ìṣẹ́ àwẹ́lẹ̀ lórí ẹgbẹ́ bíbá sọ ẹ̀ mọ́lá omi síyámi ìlà gbé wọlá àti àmì ń sáwẹ̀ mọ́lá omi síyámi kò sí nípa náwẹ̀ gbé ìṣẹ́ bí pa àpárá rẹ̀ àti nǹkan ara lè mà nígbà pé ní ìpínlẹ̀ òkè àmà ààwẹ̀ tí márùn kí báyìí máa ń dáná kí báyìí zero zero ní gbogbo ààwẹ̀ mẹ́ẹ̀dọ́gba máa ń ìṣúra ìlú báyìí lẹ́yìn àwọn aṣẹ́ ìdìbò ààwẹ̀ ẹgbẹ́ àwọn àgbẹ̀rẹ̀ gbé kẹfù fún káwẹ̀ náà bọ̀wọ̀ láyà bíláì ìdìbò àwọn akọrọ ánà kìrìm 1904 قال إمام البخاري رحمه الله باب ما يقول هل يقول إني إني صائم إذا شتمه أو شاتما باب الشيء كذا بيع من قاوية تنبو تنبو ومسوا عيلاتيو نيمان قاوية كيني تباني حدثنا إبراهيم بن موسى أخبرنا هشام بن يوسف عن ابن جريج قال أخبرني عطاء عن أبي صالح بيان بيان بيات أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قلهم قفل أبو المغنائك قال رسول الله صلى الله عليه وسلم نقي قال الله قالوا بعديد القدس يا الله كل عمل ابن آدم له إلا الصيام بوشي الناس يعني حاوينك حاوينك فإنه لي وأنا أجزي بي حاويت لي الله بني هذه تسمعني صيام الجنة وتاريخ الجنة ẹni ìgbàkárí ṣẹ́ẹ̀dù ni yóò díyàn lọ́wọ́ láti wọná yóò díyàn lọ́wọ́ láti ìgboro fẹ̀rẹ̀ síyàn yóò díyàn lọ́wọ́ láti máa ṣe ìbàjẹ́ ìṣìyàmú jónà ọ̀yẹ́dà kánà yóò mú sómi àdínkùn ọ̀yẹ́dà kánà yóò mú sómi àdínkùn láìkọ́ ìyàwó rẹ̀ gan-an كثيرة ولا يسقط مواب أكان لي فإن شاء السابق أهد فإن بدي عبده أو قاتله فبيت وجهه فليقل إني امرئ إسرائيل قلنا نعم. إنتري إسرائيل مين من قاوة من قاوة والذي نفس محمد بيده إذا المفسدين سمي محمد بلوه بوا دخلوا في سن إسرائيل والله oorun ẹnu aláàrẹ̀ yẹ́bù indọ́lá ní àtúnṣọ́ lọ́wọ́ bá mi rí ìtùbàrí alìmísìkì lọ bí sọ inú farahatan aláàrẹ̀ ní ayọ̀ bíbí ìdúnú ìdẹ̀fúráwò máa tún dúnú méjì ìlà àkàrà ìgbà lásìkò ìgbà tó èèmà dúnú bá gbà ìgbà ní ayọ̀ kékeré kan báyìí àbíkà fún mi وإذا لقي ربه في أحد قومه الله أكبر جميل ما تدلوا بالي وادلوا كلو إسلام إسلام كون توا نو تسوري لنا لوبا ولا قرآن الكريم ولا لا إله إلا الله قال إمام البخاري رحمه الله 1000 نائرم فايس باب الصوم لمن خاف على نفسه عزويا عزويا ان كواتي ما داو زعما كيرك شاد راه ما تاو بني ابو كما ما ما على ما يبغوا كما داو داو لي با ما مقول حدثنا عبدان عن ابي امزه عن حامش عن ابراهيم أنا أكما أسأل تلك قال بين بينما أمشي مع عبد الله رضي الله عنهما فقال كنا مع النبي صلى الله عليه وسلم قال من يقرأ بكتاب عبد الله عبد الله ينصفه أبي محمد صلى الله عليه وسلم من سامق الباعة أنت بالني عبارة ما بيعه هذه ما سدادة قبل بكتاب فليتزوج فيعجليه فيعجليه إنه أبوك البصر يجي يجي يجي كما رجع له هناك يا ولي رجع له وآخر الفج كما دابب أبيري وسنا وين لي قالوا لما لساريو بيرجع يوديوا ومن لم يستطع قال بلات جبه فعليه بالسوم كما دعوه فإنه له وجاع نجد جنفه نجد جبار مالمو وغاوي وغاوي إسلام جنب جلنغا جنا يتلع يتلع وانا خود يوا ولم تافر يوا قال إمام البخاري رحمه الله 1906 باب قول النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال فصلوا أصوم وإذا رأيتم فأفطروا باب تتواكيد النبي صلى الله عليه وسلم باب يوسو لتيس رمضان الدراوي لا يتبعوا لتيس رمضان يا سنو قال سلة عن عمار من صام يوم يشق رأسها أبا القاسم رضي الله صلى الله عليه وسلم وما رسول الله أما عمار jẹ́ lọ pé mọ́nsúwámá yóò mọ̀ ṣọ́ ibi bá dáwọn tó pàǹsì ibi gbogbo rúfà mú orúsù حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ذكر رمضان قال انصم رمضان لا تصوموا حتى تروا الهلال ما داووا مريسوا رمضان لا تفطروا حتى ترونه لم يسكنوا أسباب رمضان فإن جب عليكم kí kúrùkúrù bá bójú ọ̀run tó ti péré àgbéró ọlá ẹ̀yà gbogbo ẹ̀ kíkà à oṣù ti dé débi ọgbọ̀n ni ó di yé wa ó ló dá àfúrẹ́ yé wọ́n lọ́ba. قال إمام بخاري 1907 حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال بدأ عن بدء الشهر وعشرون ليلة بني أو أورو تافي باوي أورو مقد لبن يعني أسلوبان كان مقد لبن الشهر تسعة وعشرون ليلة فلا تصوموا أطلق له إما باوي أفتبارك بسوبي فإن ضم عليكم فاكملوا إلى الثلاثين وقد وبعد يا كا وصول شعبان كتيني أبا وجي وصول رمضان كتيني أبا 1908 حدثنا أبو وليد حدثنا شعبة عن جلتا ابن سحيم قال سميت النبي سميت ابن عمر رضي الله عنه يقول ثم قلت عبد المنقي قال النبي صلى الله عليه وسلم الشهر كذا وكذا وحسنف أهم في الثالثة بايك أصبوي باين باين باين باين باين باين باين àgbàgbòyí والله تعالى عالم حدثنا آدم حدثنا آدم حدثنا شعبا حدثنا محمد بن زياد قال سمعت أبا هريرة رضي الله عنه يقول قال النبي صلى الله عليه وسلم أمر أبي هريرة رضي الله عنه من بكر ثم قال قال أبو قاسم صلى الله عليه وسلم بقاقم بكي سموا لرؤيته أكباوة تمثلسوا وأصلوا لرؤيته تسلوا الله صلى الله عليه وسلم إن قمي عليكم تكركم تبدون تؤمنوا إذا شعبان ثلاثين تتاوسوا شعبان توام بي بي 30 الله تعالى عالم قدوا يا أبي صلى الله نبي الكريم وعلى آله ها أبي ها قال إمام البخاري رحمه الله نبينا أبو عاصم عن ابن جريج عن يحيى ابن عبد ابن عبد الله بن سيفي عن إكرمة ابن عبد الرحمن عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم على من نسائه شارا عن الإسلام كان ويأويت في شكا أمام جدا والده في شكا من ويأويت في شكا من إلاو upgrade ndé ndị gbogbo ẹ̀ náà mẹ́rin lọ ní bá hàn lè mọ̀ jù ìfẹ́ àwọn ọmọ wa yọ̀kan náà yà wà ní salima anha مدى 29 يوما غدا تأتي أواك 90 أو مدى راها بليري فقيل له وولكلا أدوى ولكلا فقيل له من قوة إنك أحلبت أن تدخل شعرا هذه بلوني ولكلا في تجد أن تجد لوكو بكا الذي قال إن الشهر يكون تسعة وعشرون يوما قصوا جمع جمع 29 days 1011 حدثنا عبد العزيز بن عبد الله حدثنا سليمان بن بلال عن حميد عن حناس رضي الله عنهما انه قال على نبي رسول الله صلى الله عليه وسلم من نسائه يعني يا قوياتي ṣe iláwò fún wọn ìtàánà àwọn ìṣẹ̀rẹ̀wú mbà náà nígbàwó ìlúhò ìtàánà sí masirabat ni ọwá dúnú yàrá kan máa sí nìbí àìkí máa sí ìṣẹ́wà ìgbòrfà ìtàwà ìṣẹ̀rọ̀ 59 days lẹ́yìn àkúrò báwọn tí mo náà zàrà láìnà wá فقال يا رسول فقال وانت يا رسول الله مجلوبا عليك شارع لغا زي دوري فقال إن الشارع يكون تسعا وعشرون وعشرين أنقصوا لما جئت في الناينديز والله تعالى عالم كتابي صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته alákọ̀ọ́kọ́ ni pé nípa oṣù 29 30 láti mọ̀ pé títí máa ń dáwà lálẹ́ ní láàrin yorùbá àti nọ́ọ̀tì nù alọ́dìdì nù wa láti dó lórí 30 lọ ni wọ́n láti dún ọ̀pọ̀ ní àbáwà tí a dó lórí 29 ní alákọ̀ọ́kọ́ nù. ẹ̀ẹ́dọ́ ti dé mọ́tò ní ìgbà ọgbà ọ̀nà ọ̀sán lórí àwọn àwọn nǹkan oṣù ọmọ abúlé àti oṣù ilé ò bá ohun akọ́bí tí wọ́n oṣù àwọn ọmọ fíksẹ̀ ọmọ ìfàt ilé ò ní ẹni alọ́ sí bí jíkọ àwọn leagues imam sẹlẹ̀ alfred ní ìbànà nínú ọdún ìgbàgbé wọ́n tó yìí yọ ọdún friday láti ọdún àbí ìfúnmi kápá ti dúró ìbọ̀ friday ní ìgbà ní oṣù òyìnbó ọdún 28 of ah, jùmọ̀lá fún un wọ́n kàn yọ ìgbàgbé ìfúnmi wọ́n yọ ìdílé lè sílẹ̀ yìí wọ́n ní báyìí áfíìsì òfin náà tiẹ̀ wọ́n kò tilẹ̀ ilé wọ́n ti máa wọ́n ti máa fìtẹ̀ ilé ọ̀bà mu ó di àìfìtẹ̀ àti máa ń bá pé àwa àìkọ́ àní máa kọ́lẹ̀ nígbà tí mo ti fẹ́ kọ́lẹ̀ kàlẹ́là nígbà máa ti ní pé a máa wọ́ oṣù àwọn haúsá máa ọ̀rọ̀ pé ọba kàfínà tó ọba tòkòtòkòtò ọ̀nà ó di wa àwọn ló fẹ́ra kọ̀ ní láwù tààlà àlù báwọn ó tẹ̀lé sórí ìpínlẹ̀ ó di lé ọ̀rọ̀ Ramadan wọn sí ìbẹ̀rẹ̀ fún ìtorí kan bẹ̀ ni pé bá níyàwó lónìí tí bá ń wà kan àwọn ìyàwó lọ ìsáná bí náà ti ṣúrú pẹ̀lú àwọn sísàkì máa bá mi ìjá gbogbo ọ̀rọ̀ ìlú máa fún mi kí ọ̀rọ̀ ọdún lè bí máa sọ ọ̀rọ̀ ọdún lè bí máa sọ nígbà ní tààlì máa sọ ìgbà ونسيت تحريم أو أنه نسيت تحريم قدام الإسلام أنا دي كان كتابه قم بسيدة عائشة رضي الله عنها رغم أني أنا كتابه سيدة عائشة لما يبقى أفضل حضرتي قوت السحوة وديني من يتبقى كتابه ọlọ́wọ́ bá gẹ̀lọ́wà tó bá sílẹ̀ fún ìsìlẹ̀ oye hàrá àdúgbò pé tọ́lọ́n sílẹ̀ wà fún wọn tọ́lọ́n sílẹ̀ fún ìsìlẹ̀ ọdún abúrò fàájà wọ̀láàmù ìṣẹ́lẹ̀ wọ̀ fún àmì láti jùlọ ìkúrò ní o ènìyàn gbọ́nà bọ́ọ̀ ó lè kára tó kéré ọmọdé àkùkọ wọn láti máa púpọ̀ obìnrin ó bá sọ̀rọ̀ ní. ó dé tó tí ó àṣẹlẹ̀ àìsà lọ́sí wáfà bí wàá pa àìsà pé ọ̀gá abiyọ́sọ tó ń parí mi lòtú sí wàá bá mi ṣe ìgbàlẹ̀ ìrọ̀bọ̀ ìdùwà sọ mo wá tún bí sí àṣà ìṣẹ́ ìṣẹ́ fún ni يصفون النبي صلى الله عليه وسلم ومن أنباك هذا يصفني عليه أنا أنباني عليه ولا بكم بكم كان بنيوي بجبار عيش يعني أو ده بيجي بيجي عفسة ماني بيجيني والله تعالى كداني من بخاري من بخاري الكرائم النبي صلى الله عليه وسلم والله كدني جاهلي بكرة تجيب bàbá àìsà rẹ̀bí lọ́nà nígbà tí àìsà rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn àìsà rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn àìsà rẹ̀ sọ̀rọ̀ wọ́n fi ìgbé mọ́kúrọ̀ ọ̀hún àìsà tó fẹ́ ìgbé mọ́kúrọ̀ ọ̀hún inú ti bí àwọn ọkọ̀ tó fẹ́ bá ọ lẹ́bi àmọ́gbà mọ́gbà mọ́gbà kí máa ṣe ojú bẹ́ẹ̀ lọ́nu ilé ilé ní orí fún ọ̀pọ̀láì ojú bẹ́ẹ̀ lọ́nu máa ṣe nulẹ̀ àmọ́ ìṣúwọ́n náà ó di bàtà dáhà ni wọ́n máa lẹ́ wọ́n hàn bá wa jọ níbi aláàjì ìjọ ẹgbẹ́ fúlà nínú yọ lórí kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ dáhà lẹ́yìn àwọn alamọ̀ kẹ́lí máa lọ́kọ̀rọ̀ ó di Ọdí ọ̀rọ̀ ìjọba àlùmọ́wà, gbogbo lọ́wọ́ àwọn àwọn ọmọ ọdá ẹgbẹ́ ìlọ́wọ́ àwọn ọba, ọdá mọ́ta, lójú sí àwọn ìjọba. ní àbá ní ìjọ tí wọ́n ti lè kóṣù kan dúró ẹni tó bá pé bá bí traveller nísìn ó ń sáàdì ní other country or other place níbẹ̀ níyàwó sí Ghana olú ẹ̀ how many months lè kó lè rẹ̀. Ọdún yẹn kó gbogbo oṣù mẹ́rin lọ. Wọ́n kúrò ìdìfìlàwọ̀ ẹ̀lẹ́ oṣù mẹ́rin. Ọdún yẹn ان سيدنا عمر بن الخطاب رضي الله عنه عمر بن الخطاب او دبليت هو يقول انت مين عمر دبليت قرار يجعل ما تسعى اكاك دامي يقول لي زي زود كلانا وتلكا يقول كوني láti gbọ́ àti wọ́n sọ kó من wà mú nǹkan tó kọ́ sáà fún ṣe wọ́n ń pàṣẹ lálẹ́jọ́ tí ẹ bá ti ti pa ọlọ́run ọba ní arọ́bìnrin rèéz fún àrùn ìgbàlá rẹ̀ ràrùn tó ti jọkùnrin tí ẹ bá ti pé ìbẹ̀rù ọlọ́run ọba ní bẹ́ẹ̀dì yìí bùsí yorùbá mì àlejò wa sílẹ̀ mọ̀ lọ́kọ̀tà ọjọ́ ìwà ní kó wá bèrè wọ́n bèrè obìnrin náà ní ìgbà wọn á bèrè wọn ní àyàwó lápẹ́jọ́ ní lọ́wọ́ kọ́ rẹ̀ ń kọ́ wọ́n lọ sí dóògùn ah sílẹ̀ mọ̀ wá ìtúfà nìyẹn wá pé ọmọ rẹ̀ afṣà ó ní ǹjọ́ ọgbọ́ tí àlejò sẹ́lẹ̀m tó sọ pé ìgbà wo ni nẹ́kẹ́rà lóbìnrin obìnrin bẹ ọgbà tó kẹsì méjì ìkọ̀rọ̀ ìgbà kò ní ṣe àwọn àgbàkà àmọ́ nẹ́kẹ́rì tó wà áfíríkì oṣù mélòó ni obìnrin lè máa ọgbà tó lè obìnrin ṣe báyà rí ọkùnrin kò wáyé sọ pé tó ti bẹ̀rẹ̀ fún ọkùnrin náà kú ikú ara fún tún náírà fún mẹ́wàá ìdílé àti fi kúlọ̀ ọ̀rọ̀ nìyí ó di àṣọ oṣù bẹ́ẹ̀ ni ẹnu kọ́ àwọn ìyọ́ náà nù ó ti àlẹ́ ìsìnbáàtù nù ó di ìsìnbáàtù ìdájọ́ yẹn láti nu kọ́ àwọn ṣe yẹn bí ọkùnrin tí wọ́n tó gbé yíyá obìnrin yìí pẹ̀lú ọkùnrin jù ìgbìyànjú ó ti yé nà àwọn ọkùnrin ti fojúmọ́ ìdíkùnrin kọ̀ọ̀kan ti dẹ̀ àná Wàhálùkùn Sọ́lám. Kí ni jíjọ orú ọkùnrin náà? Ẹ́ ìjà wọ́n bá lórí mẹ́wàá ẹ́? Rárá. Ìgbèrè já lọ́nà méjì. Inú kọ́ ẹ̀kọ́ ìyàwó, mú bí sí ìfẹ́ nù.